ẹnìkan fán ìgbẹ́ fúrú fán ìwọ sì ń kọjá lọ. fán ìgbẹ́ ọ̀flẹ̀gẹ̀. ọwọ́ ń ṣiyè méjì pé ìgbẹ́ tó fọ́n yìí sọ́fọ́n lù ọ́ tàbí ọ̀fọ́n lù ọ́ kí ni ìdájọ́ rẹ̀ wà máa ń ṣáka fi ìsọ́ọ́bá ti nàjásà tó bá ń ṣiyè yèméjì nípa nǹkan tó fọ́n sí lára tàbí nǹkan tó yí lára ó mọ̀ pé gbìn ní nǹkan yẹn o ó wá ń wò pé ó bá mi tàbí ó bá mi nádọ́ha yóò fomi wọ́n ara ni o. yóò fomi wọ́n ibẹ̀ rọ́ṣà yóò fomi wọ́n bẹ̀ ọmọ pẹ́gbin ni so ìjẹ́gbin rẹ̀ ọ̀dọ̀ lójú but so fọ́ sí ọlá tàbí kò fọ́ sí ọlá olókù ok so fọ́ sí ọlá tàbí ọ̀fọ́ sí ọlá olókù ní ìsìn. èèyàn tọ̀ lọ́pọ̀lọpọ̀ àwọn mọ́ṣáláṣí wa èèyàn mẹ́ta wọ́n lè dúró sẹ́gbẹ̀ẹ́ ara wọn tí wọ́n máa tọ̀ àwọn sísẹ́mù tá a fi ń kọ́ ilé ìtọ̀ wa èèyàn méjì èèyàn mẹ́ta ńgbà sẹ́nìkan ó dé ọkàn tó ń tiẹ̀ ni ní bá ń tọ̀ sáárá à orí pé kí ni yẹn splash ọ̀fọ́n ọ̀fán ọ̀splash ẹ sì jọ wà nítòsí ara yín iyèméjì wo ni ó bọ̀ ń bẹ̀rù ṣé iyèméjì lórí ẹ̀gbin yẹn ni àbí iyèméjì lórí pé ọba ọ ọta bá ọ fọ́n sí ọ lára tàbí kò fọ́n sí ọ lára ó ní sí iyèméjì lórí pé sẹ́gbin ni àbẹ́gbin kọ́ ẹjọ́ wà létọ́ ni ṣùgbọ́n iyèméjì tó máa kó sí ọ <clears throat> iye méjì tó máa wà lórí ẹ̀mí rẹ ni pé ọba ọ tàbí ọba ọ lọ́wọ́ mú káfá sọ pé ẹni tó bá ń ṣe iye méjì lórí pé ẹ̀gbin tàbí kò bá òun ọ fọ́n sí òun lára tàbí kò fọ́n sí òun lára kí ló máa ṣe náà dọ̀ ha ọmọ àfomi fọ́n bí aṣọ yẹn ni o ṣáìdì ibi tí ọkọ̀ sí onítọ̀hún títọ̀ yẹn ti fọ́n ọ ò fomi wọn ni o. wàyí ní àsọ́ọ́bà hu ṣe ń ṣàkàfí nàjà sátìmì ṣùgbọ́n tí kinní kan bá fọ́n sí ọ la tí kinní kan bá ta sí ọ lára ó wá ń ṣe iyèméjì nípa nǹkan náà pé ni tàbí kìí ṣẹ́gbin. fàlà nàbìhà àlẹ́ yìí kò ní í fomi wọ́n yẹn kọ́nàbà ní kẹ́ àbú zaidi ó sì yàtọ̀ láàrin nǹkan méjì ṣẹlẹ̀ méjì nínú gbólóhùn yìí wà máa ń ṣàkà fi ìsọ́ọ́bá ti nàjàásà ẹni tó bá ń ṣe iyèméjì pé ẹ̀gbin kan ta sóun lára tàbí kò ta sóun lára ó ní kò fomi wọ́n ọjọ́ lójú pé ẹ̀gbin ni ṣùgbọ́n ọba ọ tàbí ọba ọ ni o ti ní problem fomi wọn. ṣùgbọ́n kwamani asọ́ọ́bà wú ṣe ń kíní kan ta sí ọlá ẹni tí kíní kan bá ta sí lára wàṣákà fi nàìjà sátì yìí wọ́n wá ń ṣe iyèméjì pé ṣẹ́gbin ni tàbẹ́gbin kọ́ òun lọ títì ní ìsìn. ọgbà wájú ilé ẹnìkan kọjá ó kàn da omi kan láti inú ilé ni gẹ́gẹ́ bí ṣe sí àwọn èèyàn wa ó <laughs> kàn da omi kan síta ni yá tó bá splash sí ọ lára owówó rẹ̀ orí pé kìí ṣe pé ń tọ̀ pò rẹ̀ ok inú ke omi ordinary ke omi tá a mọ̀ pé bíi ká fi sanwó. ló sábà máa ń jẹ́ bíi omi tá a fi san wọ́ bíi omi tá a fi san abọ́ nù ọkàn dànù bàtà sí ọlá ọwọ́ à ń wò pé ah, omi tó ta sí mi láàyè sẹ́gbin ni tàbẹ́gbin kọ́ fàlànàdì ha àlẹ́ yìí ò fomi wọn ò fomi wọn ọ̀ ń lọ títì òjò ń rọ̀ àsìkò òjò láwà yìí omi dára egún síbì kan ọkọ̀ bá ta omi sí yín lára ọwọ́ àwọn pé omi egún títì ni sẹ́gbìn ni àbẹ́gbìn kọ́ òní ìdíkò fọmi wọn aṣọ fún ìrun kíkí omi egún títì ni lọ́ta sí ọ lára kì í ṣe omi tọ́ílẹ́ẹ̀tì ó ti yé. ìdájọ́ mi ìtúrẹ́ o. wàmán tàdákàrà ànàjáàsà ẹni tó bá rántí ẹ̀gbin wàá wà fi sọ̀là ó sì wà lórí irun kọ́tọ̀ à kọ́tọ̀ à ó máa dá ìrun ẹ̀ dúró láti lọ yanjú ara rẹ̀ ilá àyà kọ́fà kò rú jalè wákìtì àyàfi tí ó bá ń páyà pé àsìkò máa jáde mọ́ ń àsìkò oorun yẹn máa lọ. wàmọ́ ń tàzákàrà ànàjáàsà ẹni tó bá rántí ẹ̀gbin wàhùwà fi sọ̀là ó sì wà lórí irun. kí ló máa ṣe kọ́tọ̀ à ọ máa dànù dúró agérun ẹ̀ àdàdúró. ilá kòrújà lè wákìtì àyàfi tí bá ń páyà pé àsìkò òun máa bọ́mọ̀ lọ́wọ́ kí ni táà fà sọ ń bíbá yìí ni pé òun kí lọ́wọ́ ọwọ́ arántí pé jẹ́nàbà ń bẹ lára rẹ̀ oṣù wà lórí irun tàbí ọwọ́ rántí pé ọ̀tọ̀ òòtà ń bà bí ìṣe rẹ̀. ọ wà lórí irun ọ̀ràn tí ẹ̀ gbin kọ́tọ̀ à dárùn dúró ọ stọ́pù run yẹn ńlá anya kọ́fà kòrú jalèwàkì àyàfi bí ọba ń páyà pé tọ́ ọba fi lè stọ́pù yìí àsìkò òun ó lọ mọ́ ọ lọ́wọ́ kó o tó wẹ̀ tán kó o tó lọ ṣe ìmọ́ra yẹn àsìkò òru ó lọ mọ́ ọ nígbà náà mọ́ gerun mà bárun ẹ̀ lọ. ìdí ni pé lọ́dọ̀ àwọn àfáà wa à ń bọ̀ wá ka májẹ̀mú o wọ́n ka májẹ̀mú ìrun àwọn kan kà sí márùn àwọn kan kà sí mẹ́fà májẹ̀mú wa májẹ̀mú tí irun wo fi lálàáfíà àwọn kan kà ni àwọn kan ní mẹ́fà ni dìpẹ́ndì lórí mọ́sáàbù tó bá ń kà ok nínú májẹ̀mú irun ò ní àtọ̀hárà wà ó gbọ́dọ̀ wà ní mímọ́ kó tó kírun nínú májẹ̀mú irun ni pé àsìkò irun gbọ́dọ̀ tó kó tó kírun ok wọ́n wá gbà wípé wọ́n tún ka àwọn májẹ̀mú mi ò tá à ń bọ̀ wá ká. wọ́n wá gbà wípé nǹkan kan ò gbọ́dọ̀ dí ẹ̀dá lọ́wọ́ láti má rírun kí bọ́ sí àsìkò rẹ̀ nǹkan kan ò gbọ́dọ̀ dí ọ lọ́wọ́ ẹ̀gbin ò gbọ́dọ̀ dí ọ lọ́wọ́ àìdákíbúlàmà kò gbọ́dọ̀ dí ọ lọ́wọ́ àìráṣọwọ̀ wọ̀ kò gbọ́dọ̀ dí ọ lọ́wọ́ ló já sí pé ẹ̀yin tẹ̀ ń fi àsìkò ń ráre. you are just wasting your time ọlọ́run ò nídìí irun yín sọ gbọ́dọ̀ ìsìnkú náà sọ wípé ẹni tó bá ń tìrun lọ́wọ́ tó bá rántí pé ẹ̀gbín wà lára òun wọ́n ní kó járun yẹn wọ́n ní àyàfi tẹ́rù bá ń bà pé òun ò lè rí ìmọ̀ra yẹn ṣe parí títí àsìkò òun fi lọ́mọ́ lọ́wọ́ tó túmọ̀ sí pé àsìkò irun ó lágbára púpọ̀ ó lágbára púpọ̀ ẹ jẹ́ fún alápẹ̀rẹ̀ tó dáa ká fi ṣubú ìsàpẹ̀rẹ̀ òpè o tó di gẹ́gẹ́ bí ìṣe rẹ̀ ní a bá pè rún ọ ní orin tí a ṣàlàtù ó tún oorun sùn àsìkò tó tún oorun sùn ọ wà fi sí díà díà fọ ọ wà nà tán débi pé kò sí irun tí wọ́n lè pè tó lè gbọ́ so gbogbo yẹn ti wá kírun tán mọ́sálásí wọ́n wá ń padà lọlé wọ́n wá nótìsì pé à àáfàá làgbájọ ò tí ì wá kírun nígbà tí ó ti di gángan tó seven nílùú tiwa òòrùn ó sì yọ ní nǹkan bíi twenty minutes to seven wọ́n wá jí ọ ní six thirty ó dìde rabaraba. Raba o ti jí láàrin òru o ti rí i pé o da nǹkan ara o ti mọ̀ tẹ́tẹ́lẹ̀ pé o da nǹkan ara láàrin òru tó nígbà tílẹ̀ bá mọ́ lóòótọ́ wẹ̀ ok ìwọ yìí kan náà ló ń retí kí wọ́n pe àsàlátù kẹ́rù mí náà náwó mi wọ́n pè tán ò gbọ́ o ti á wọ́n á padà wá john six thirty báwo ló ṣe fẹ́ wẹ̀ láàrin six thirty wọ báwo ló ṣe fẹ́ wẹ̀ tó sì rí ṣubú ìkì for ten minutes so o ti wá gbàgbé pé ọ̀dà nkara lójú oorun ọkàn lọ sílé àlùwàlá ni ọ̀sà àlùwàlá ṣeéṣeéṣe ọ̀rá yẹn náà fìlà gan kò sáyẹn náà fìlà mọ́ ọtí à ń kírun lọ òun ti á fẹ́ yọ ọmọ lọ́wọ́ ah bá wọn ti pé ah nígbà tí mo jí láago kan òru mo rí pé mo ti da nǹkan ara tọ́ ọ bá sọ pé ó dàrún ń bẹ̀ yẹn pọ́ọ̀lù ọ̀wẹ̀wẹ̀ jẹ́nẹ́bà àtúntì ìmọ̀rúlé tó ń gbé o àwọn lẹ́ka ń bẹ tó sí pé mùsùlùmí ń gbé tí ò sùnmí ń bẹ o tí ó sẹ̀ wọmi lọ o so gbogbo zuruf àwọn circumstances tó sopọ̀ mọ́ kó o tó lè rí wẹ̀wẹ̀ yóò mọ túmọ̀ sí pé o ò lè lò less than twenty to thirty minutes kó o tó true that is the implication kò lè rí wẹ̀yẹ̀wẹ̀ àfi tó bá lò bí twenty to thirty minutes by then òun ti yọ ló máa fa sọ wípé wàmọ́ ń ta sára wàmán tàzákàrà ànàjásà ẹni tó bá rántí ẹ̀gbin wà ń wà fi sọ̀làt ó sì ń kírun lọ́wọ́ kọ́tà akọ́tì yẹn ni àfitọ́pù ẹ̀ ni ńlá àyàfi ànyàkáfà kùrújà lùwákìtì tí bá ń páyà pé àsìkò irun máa lọ́mú lọ́wọ́ agásípàsìkò irun háà. ọmọ lágbára ọmọ lágbára sórí bó ṣe ń kásùbà lẹ́yìn tóòrùn ti yọ yìí ó ń dára ẹ láàmú ni ọlọ́run ò ní gbà lọ́wọ́ rẹ ọlọ́run ò ní gbà lọ́wọ́ rẹ tí irun rẹ ọba ti bọ́ sí àárín ìbẹ̀rẹ̀ àti parí tásìkò ti lọ kó o tó máa kí o ní ẹ́síkúùsì. fàwáyé lùlìlì mùsọ̀lì náà ló kọ rẹ̀ irun tó ń kírun irun fàwáyé lùn lìlì mùsọ̀lì ni kọ̀nà túbá ìjà tẹ̀wájú. ìdájọ́ mi tún rè o wà máa ń sọ́lá bìhá náà sì yá ẹni tó bá wá kírun pẹ̀lú ẹ̀gbin náà sì yá pẹ̀lú ìgbàgbéra ó gbàgbé pátápátá títí tó fi kírun tán wàtàzákàrà báàdà sọlá báàdà sàlám ó wá rántí lẹ́yìn sálámà kí ló máa ṣe ẹni àkọ́kọ́ orí irun lòún wà ló ti rántí ìdájọ́ tiẹ̀ ni pé á stop irun àyàfi tí time bá ti against ẹ̀ ok nídàkejì ẹni yìí ó lẹ́gbìn lára tó fi kírun kò rántí títí ó fi kírun tán wàtàzákàrà bàdà sàlám ó wá rántí lẹ́yìn sálámà kí ni ó ṣe àádà fìlèwákìtì àádà fìlèwákìtì lákòókò náà ni kó dá irun ẹ̀ padà lákòókò náà ni kó dá irun ẹ̀ padà ṣe rí ọ̀rọ̀ tá a fa wa sọ yìí pé ẹni tó bá kírun pẹ̀lú ẹ̀gbin ó wá títí ó àfáà ni kó dá irun yẹn padà ọ̀rọ̀ yẹn ó kẹnu díẹ̀ ní agbègbè ibẹ̀ yẹn. alákọ̀ọ́kọ́ wọ́n jẹ́ kó yí wa nu mọ́sáàbẹ̀ máa Malik wípé wọn èèyàn á dá fèlèwátì fọ̀dílà gbogbo bí tẹ́ bá ti ń sọ fún ọ pé ọ̀ dá ìrun padà lójú ẹsẹ̀ wọ́n ní ọlá ni o kì í ṣe kó jẹ́ dandan o wọ́n fẹ́ bẹ́ẹ̀ ni kì í ṣe kó jẹ́ dandan nítorí wípé ọ̀màmà kírun bẹ́ẹ̀ ìgbàgbé ló ṣe ọ́ títí tó fi kírun tán wọ́n kàn fẹ́ fún ọ ni kì í ṣe kó di dandan fún ọ. nítorí pé a rí ẹ̀rí. tó sọ pé ní ọjọ́ kan anabi sallallahu alayhi wa sallam ó ń kí irun fún àwọn sọ̀hábà ó sì wọ sálúbàtà rẹ̀ méjèèjì sẹ́sẹ̀ àwọn sọ̀hábà náà wọ sálúbàtà wọn sẹ́sẹ̀ lórí irun tó ti ń kí lọ yìí màlẹ́kà jìbìrìlù wá ta lólogó wípé ìsàlẹ̀ bàtà rẹ̀ tutù ìdọ̀tí wà níbẹ̀. ànábì ọ̀dá ètò ti kí padà ó yọ bàtà kúrò lẹ́sẹ̀ ni tó bá já sí pé dandan ni kó dá ètò ti kí padà ni lẹ́yìn tó yọ bàtà lẹ́sẹ̀ tán ìbá dáa padà àìwá dáa padà yẹn òun ni àga sí pé kò pọn dandan so ní mazhab mọ̀mọ́lìkì tí wọ́n bá ti sọ pé àádà fìlè wá tì pé dá a padà lójú ẹsẹ̀ wọ́n ní kì í ṣe dandan o kì í ṣe dandan so ìwọ tó o bá rántí pé o fẹ̀gbin o fi ẹ̀gbin sára kírun ọwá ọ̀ràn tí throughout tó fi kírun tán ọ̀rọ̀ asálámà tán lọ́wọ́ arántí wọn ni kó o dá padà lójú ẹsẹ̀ àádà fèlè wákìtì dá a padà lójú ẹsẹ̀ àṣẹ dídá a padà yìí ṣe dandan ni kì í ṣe dandan fọ́sùlùn àlàyé ọ̀rọ̀ tún rèé o àwọn tá a bá ń lo pdf tí a sẹ́ǹdì page five ni mo fẹ́ bẹ̀rẹ̀ báyìí o page five bọ̀tà yìí tẹ́ bá ń lo tíra rẹ̀ gangan máa bọ̀ sí page five o fọ́sùlùn àlàyé ọ̀rọ̀ kan rèé o fàrọ̀ ìdùlẹ̀ wùdù àwọn ọ̀ràn yàn àlùwàlà now iṣẹ́ fíkìú gangan la dé yìí iṣẹ́ fíkìú tó bá ń gbọ́ fíkìú fíkìú fíkìú ibi iṣẹ́ fíkìú gangan la dé yìí torí pé tí kì í bá ṣe ọlá fíkìú ni bá ṣẹlẹ̀. láúlá fadlullah tí ìbá sọ lọ́ọ̀lọ́hùn